ajé ògúngúlú sọ ajé òkùnkùn fọ ọdẹ wa ṣe bùgbé lọdẹ kó wá àní sọnù ká tó sọnù àsìní fàkà kan jẹkọ àlóṣì ní jẹbẹ kò ní talíà lọdẹ yìí ẹkú ojúmọ́ ẹkú dédé àsìkò yìí lórí ètò ojúmọ́ aláyọ̀ níkànnì BGI TV olúwatóbilọ́ba fásùgbà bẹ́ńbẹ́yẹ́kẹ́ ni oníròyìn òun sì ní ṣètò fún yín lórí ètò ojúmọ́ aláyọ̀ ẹ wò ó láàárọ̀ tòní ẹ tún gbọ́ lónìí bẹ̀m̀bẹ̀yẹkẹ̀ bá a ti mọ̀ fún yín nítorí omi gbóná kàn yín pẹ́ lẹ́nu afàtẹ́lẹwọ́ fọ́nà kàn yín sì dúró parí ìjà ẹ wo àwọn ìròyìn yẹn láwọn ìta gbangba àwọn ìròyìn ti wà wájú mi tí ń sì bẹ̀rẹ̀ sí kà á fún yín lẹ́yọkọ̀ kéèjèèjì níbí níta gbangba àwọn ìròyìn pọ́ǹchì mo ti wo ìròyìn kan ti ń fẹjú koko kí ló wí ó wí pé ń ṣe làwọn agbébọn kan tí wọ́n mọ̀ ya àwọn tí wọ́n jẹ́ oníròyìn pọ́ǹchì ẹ wò ó wọ́n gbẹ̀rọ̀ bá ní sọ̀rọ̀ wọn àpò àsùnwọ̀n wọn ó dòfo wọn gbowó tányányán bó ló ṣe jẹ́ ẹ gbọ́ láàárọ̀ òní lójúde ìwé ìròyìn Vanguard nìròyìn náà ti fara ẹ̀ jáde mo ní kò ní bẹ́wudé kí ló ń bẹ́ẹ̀ wọ́n wí pé àwọn darandaran mọ̀ ní ló jẹ́ pé wọ́n bẹ̀rẹ̀ sí gbé àwọn èèyàn sínkú tí wọ́n sì ń jí wọ́n gbé láwọn agbègbè kan tí wọ́n bá ti wá jiyàn gbé tán wọ́n ó béèrè owó wọ́n ó béèrè oúnjẹ níbo ló ti ṣẹlẹ̀ àwọn òwò náà ti jí gbé ẹ máa bá mi bọ̀ ẹ gbọ́ o láàárọ̀ òní èsì ò ìròyìn iwájú mi ní wípé kọ́lọ́hún ó máa ṣàánú wa ni ẹni tó jẹ́ adarí ilé ìjọsìn kan eléyìí tó rìnrìn àjò lọlẹ̀ Kẹ́ńyà ó lóun fẹ́ lọ ṣe ìsọjí ìsọjí ló fẹ́ lọ ṣe ìgbà tán sùn ara ẹ̀ jí pẹ́rẹ́ ń ṣe náà bá egbògi olóró lára ẹ̀ kí ló lọ́ọ́ fẹ́ fi ṣe lọ́hùn-ún ìròyìn yẹn ó sọ bẹ́ńbẹ́yẹ́kẹ́ ọ̀rọ̀ o láàárọ̀ òní ẹ̀ sì gbọ́ òmíì tó wà lójúde punch níbẹ̀ ni mo tún ti ń wò míì tí ilé ẹjọ́ tó ti sọ pé ó yá bàbá ọmọ kan tó jẹ́ ọmọ oṣù márùndínlógún fifteen months ó ní kán sì lọ sọ sí àtìmọ́lé náà kí ló ṣẹlẹ̀ ó fipá bọ́mọ ẹ̀ lájọṣepọ̀ ọmọ oṣù márùndínlógún fifteen months èsì ò lórílẹ̀‐èdè nàìjíríà oníròyìn wa ó mí kanlẹ̀ ó ń kọ̀mínú lórí àwọn ìròyìn níta gbangba ìwé ìròyìn ìmí ètò tó wà ń bí ó ń sọ̀rọ̀ ní ìta punch náà ló wà ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà bóròyìn sọ̀rọ̀ wọ́n wípé àwọn sì ń fi kùn ún lukùn pẹ̀lú ẹgbẹ́ tó jẹ́ ti òṣìṣẹ́ tó nìkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ epo bẹntiró láti mọ̀ bóyá àwọn ò yọwọ́ rànwọ́ wọ́n ní ẹ wò ó ibi ọ̀rọ̀ ò tó bá yàrá já á tó gbọ́ olúwa wọ́n ṣàánú wa lórílẹ̀‐èdè nàìjíríà nìròyìn ń sọ èmi tó ń bí wọ́n ní ọkùnrin kan ní delta eléyìí tó ti ń ṣe tán bọ̀ láti ṣe ìgbéyàwó ó gbóògùn jẹ kí ló dé ó fẹ́ ṣeun re ó tún gbóògùn jẹ nìròyìn yẹn ń sọ kí ló ṣẹlẹ̀ ẹ gbọ́ ló ní bẹ̀m̀bẹ̀ yẹ́kẹ́ láàárọ̀ òní omi tó tún wà ń bí pọ́ǹchì náà ló ti pọ́ǹchì ẹ̀ta ló ní pọ̀pọ̀pọ̀m ó wí pé ǹjẹ́ lẹ mọ̀ wípé ọwọ́ ọlọ́pàá ti ti àwọn afurasí méjì kan tán jẹ́ ajínigbé wọ́n sì ń bẹ̀rẹ̀ sí tọpinpin àwọn yòókù wọn ìbò náà ti gbá wọn mú bó o ló ṣe ṣẹlẹ̀ ẹ gbọ́ láàárọ̀ òní ẹ wò ó àwọn ìròyìn ẹ wọ́n létí ń bọ̀ ọ́ bẹ́ẹ̀ wọ́n sì tò lọ́wọ́ ọ̀wọ́ àfi bí ọmọ iléèwé gẹ́lẹ́ tẹ̀bí ó bẹ̀rẹ̀ sí í mú ọ fún yín ṣe ẹ̀sìn mọ̀ wípé máa kọ́kọ́ ka àwọn kókó inú ìròyìn ọ̀hún fún yín ni tó dàbí ìgbèyàn kanlẹ̀ kóróko lóníkòókò tẹ́ẹ̀fì láǹfààní àti máa gbọ́ gbogbo ẹ̀ lọ́nà tó yẹ kóró ẹ kú kalẹ̀ o ẹ sì kú dédé àsìkò yìí ẹ má wàá gbàgbé pé lójú òpó ti YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ TV ẹ subscribe ẹ láìkí ẹ kẹsì pin fáwọn ẹlòmíì kan mọ tẹ ń gbádùn níkànnì yìí lọ́wọ́ kan náà ẹ fẹ̀rọ̀ wẹ̀lẹ̀ bọ́ sójú òpó Facebook tẹ ẹ bá ti débẹ̀ ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwòye adébáyọ̀ lọ́wọ́ kan ẹ kú òǹbẹ ẹ bọ́ sójú òpó ti Instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ̀ ń wò lọ́wọ́ ìsàlẹ̀ amóhùnmáwòrán yìí tó ń lọ lóníjẹ̀lẹ́ńkẹ́ lẹ́ẹ̀mú lónímùkẹ́mùkẹ́ láti fi kàn sí yàrá àpolongo ọjà wa lọ́nà jẹ̀lẹ́ńkẹ́ tẹ̀ bá ti wá ṣèyẹn tán ire ni lọ́ọ̀dẹ yín ẹ wò ó olúwa tóbi lọ́ba fáṣùgbà bẹ̀m̀bẹ̀yẹkẹ àní láàárọ̀ ni ẹ tún gbọ́ o ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ ẹ gbọ́ láàárọ̀ ni ẹ já dókè lọ́hùn tá a bá dé àwọ̀nú ẹ̀ tán ló ní bẹ̀m̀bẹ̀yẹkẹ. èmi ni aláìlúwà ọba dókítà adédọ̀kun ọmọnìyí àṣọlá bọ́lárìn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 ẹ máa wò ó lóòrèkóòrè. tọ́ ẹ káàbọ̀ padà ẹ káàbọ̀ padà látòkè lọ́hùn-ún ojúmọ́ aláyọ̀ náà lètò ayọ̀ lọ́ọ̀dẹ kó wá láṣẹ Èdùmàrè ẹ ní mọ̀yà mo sì mọ̀fọ̀ ẹ mọ̀ pé lórí ètò ojúmọ́ aláyọ̀ àkọ́kọ́ ka àwọn ìròyìn fún ni bá sì ti ka àwọn ìròyìn yẹn tán fún yín láti bẹ̀rẹ̀ sí fún yín ní àwọn kẹ́tẹ́pẹ́ ẹ̀sálẹ́ rẹ̀ eléyìí tó ń dùn ún múkẹ́múkẹ́ léyìí tẹ́ láǹfààní àti mọ́ mọ́ bí ti ń balẹ̀ bí àpò ẹ̀wọ̀ àpò yèrè ajá àbálẹ̀ ìròyìn ní àfi bí ẹ̀mú kọ́lọ́kọ́ ìròyìn wájú mi àkọ́kọ́ ìròyìn tán bára wọn jìjàkadì mo ní ẹ farabalẹ̀ gbogbo yín ní ń kà ìròyìn àkọ́kọ́ tó jáde ń bí ó wí pé olúwa ò ń ṣe ni àwọn tó jí agbébọn tó tún ní adigunjalè látún lè pè wọ́n nítorí ń ṣe ni wọ́n kàn déédéé ṣàkọlù sáwọn akóròyìn jọ fún ìwé ìròyìn pọ́ǹchì ni nígbà tó ń ṣe yẹn tán ń ṣe ni wọ́n gba owó wọ́n gba ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ń bẹ lọ́wọ́ wọn èsì ò àwọn èèyàn ké wọ́n ké tantan pé irú kí wá leléyìí lójúde ìròyìn yẹn pọ́ǹchì gbé ó wá ń ṣàlàyé ẹ̀ wípé ń ṣe ni àwọn tó jẹ́ agbébọn kan wọ́n kàn déédéé ya wo agbègbè kan ní nílùú àbújá tó jẹ́ ibi tí àwọn akọ̀wé ìròyìn pọ́ǹtì kan ń gbé Solomon Ọdẹ́níyì àti Amarachi Ọjúde níbẹ̀ ni wọ́n ṣàlàyé pé láàrin wákàtí mẹ́rìnlélógún ló jẹ́ pé wọ́n fi bẹ̀rẹ̀ tí wọ́n sì wọlé wọ́n ní ní aago méjì òru ní ọjọ́ sátidé òní wọ́n dé sí agbègbè bí wọ́n ń gbé tí wọ́n ń pè ní lùgbẹ̀ ní ìlú àbújá wọ́n ní bí wọ́n ti débẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí jí àwọn èèyàn kan gbé wọ́n ní wọ́n jí chika gbé wọ́n jí ẹnìkan náà gbé lágbègbè náà wọ́n ní ní nǹkan bíi aago méjìlá òru ni wọ́n ti bẹ̀rẹ̀ sí í ṣèyí wọ látọjọ́ sátidé wọ ọjọ́ sunday wọ́n á ṣàlàyé ẹ̀ nígbà tí wọ́n bẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀hún wọ́n ní ń ṣe ni ọ̀dẹ́nìyí ń sùn jẹ́jẹ́jẹ́jẹ́ tó jẹ́ akọ̀wé ìròyìn fún punch wọ́n ní bó ti ń sùn lásìkò tí ìrì yẹn kò dàbí ìrì kò dàbí òjò winiwini rọ̀ wọ́n ní kí ni rọ̀ lọ́wọ́ sí wọ́n ní ṣe làwọn ará abíkán tóbi mẹ́fà náà ya wọlé wọ́n ní bá ti ya wọ yàrá bí ó wà náà ní ọyá o owó ọwọ́ ẹ̀ dà ó yá a fẹ́ gbowó wọn níbi tí tọ́hún ti ń kó ìwọ̀n bówó ó náà kọ́kọ́ fẹ́ kówó síta fún wọn ó ní ṣùgbọ́n ń gbóyá tí wọ́n mú àdá tán ṣá lórí òun gbì ló bá wò pé èé kójú ó má rí bi àfikún ìyá aṣẹ̀tọ́ ló ń bá kówó jáde olówó tó ń kó jáde fún wọn ó ní kò tó wọn wọn ní kò tó níṣẹ́ wọn ní gbòóyà lọ wò pé kàkà kẹ́ ẹ sọ pé pa mí ẹ kúkú gbẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ó fún ọ ní iPhone rẹ̀ ń gbòóyà ó tún fún ọ ní Tecno fóònù rẹ̀ onígbò tún ṣe yẹn tán oníṣẹ́ náà tún ṣàwọn ládàá pé sẹ́ àní kò tún máa pe àwọn èèyàn tó ń bá mọ̀kán tètè fowó ránṣẹ́ tó ń báyìí báyìí báyìí ó ní ẹ wo owó tó ń béèrè fún ọ̀ ẹgbẹ̀rún lọ́nà ọ̀ọ́dúnrún náírà ni ìyẹn three hundred thousand naira ó ní ìyẹn ò mọ̀ tó ó ní ná ní à ìrúṣẹ́ làwọn fẹ́ gbá dandan ni ó ní kò sí aṣọ́wó tó tó bá lọ́wọ́ òun ó ní gbẹ̀yìn gbẹ̀yìn ó ní wọ́n gba ẹgbẹ̀rún lọ́nà ìgbà náírà ìyẹn two hundred thousand naira léyìí tí ẹ pé wọ́n ní wọ́n lọ sílé ìfowópamọ́ pẹ̀lú atm wọ́n sì gbà á jáde ẹ wo ìròyìn ẹ̀ gan ti ọ nísàlẹ̀ ìròyìn yẹn Belenja ló wá tún ṣàlàyé ẹ̀ pé agbẹnusọ fún iléeṣẹ́ ọlọ́pàá olú yìí Àbújá ìyẹn Josephine Adé ló sọ wípé àwọn ò gbọ́ sí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ọ̀hún kódà wọ́n ní wọ́n ń gbìyànjú àti kàn sí wọn ṣùgbọ́n nínú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ lọ́dún wípé wọ́n wọ́n ní ọ̀rọ̀ ráàyè jágere lọ sọ́dọ̀ wọn ìròyìn ẹ̀ ń sọ ìwé ìròyìn Punch ó ti síta o láàárọ̀ òní ìyẹn bẹ́ẹ̀ àwò gédéǹgbé òròyìn ìròyìn míì tó tún wà ń bí ni wọ́n ti ń sún wípé ǹjẹ́ lẹ́mọ̀ pé olùdásílẹ̀ ilé ìjọsìn kan wọ́n wípé ó ń lọ sí Kẹ́ńyà ó fẹ́ lọ ṣèsọjí fún wọn wípé ó dáa kéèyàn ó sọjí nú ẹ̀mí kéèyàn má sì lọ́ mọ́ sunrun àsùnforílẹ̀sùká nínú ìròyìn yìí náà ti wípé ń ṣe ni àjọ tí ń fúngun àti gbígbógun ti gbígbé gbígbìn àti lílo oògùn olóró lórílẹ̀ nàìjíríà tá sí national law drug law enforcement agency ndlea ni wọ́n gba àmúṣekún wọ́n wípé bàbá ẹ wá mí o wọ́n ní adarí ilé ìjọsìn ti christ living hope church ẹni tí í ṣe reverend igochukwu ekwem ó ní wọ́n gbá múṣekú ní pápákọ̀ òfurufú ti Murtala Muhammed eléyìí tí ń bẹ ń kẹjà ń pinlẹ̀ èkó nínú àtẹ̀jáde tí wọ́n fi sóde fóníròyìn látọwọ́ agbẹnusọ fún àjọ NDLEA ìyẹn Fẹ́mi Babafẹ́mi òun ló ṣàlàyé ọ̀rọ̀ ó wípé ó ní ìránṣẹ́ Ọlọ́run ọ̀hún ló sọ pé òun lọ sí ilẹ̀ Kenya ìyẹn ní Nairobi nínú ìsọjí ọlọ́jọ́ ọlọ́sẹ̀ mẹ́ta gbáǹkọ́ gbáǹkọ́ wọ́n nígbà tán tu ara bàbá wò tán gbọ́n rẹ̀ pẹ́pẹ́pẹ́ wọ́n ní ṣe náà bá bí ó ti wé igbó ní ìpele ìpele ẹ mọ̀ pé ìpele ìpele là kọ́lé ìpele ìpele là káàsẹ̀ létòlétòsè làgbàdo tọmọ tiẹ̀ lálà wọ́n wí pé wọ́n bá fifty four sticks ìyẹn ni pé wíwé ìyẹn wíwé lọ́nà mẹ́rìnléláàádọ́ta nọ́bàrà rẹ̀ wọ́n wí pé a mẹ́bí ìránṣẹ́ ọlọ́run ní ìròyìn ẹ̀ sọ lọ́wọ́ kan náà ní nígbà tán bẹ̀rẹ̀ sí pò lọ́fun yọ̀yọ̀ wípé ó yá jẹ́wọ́ fún wa wọ́n nígbọ̀ ó yá ó padà jẹ́wọ́ ó jẹ́wọ́ ó tẹnu kà pé bẹ́ẹ̀ ni ń ṣe lòun kó dání lọ wọ́n á wípé ǹjẹ́ gẹ́gẹ́ bí ìránṣẹ́ ọlọ́run ṣé ẹ fẹ́ lọ máa lò lọ́hùn-ún láti máa fi sọ àwọn èèyàn jínú sọjí ni ìròyìn ẹ ẹ fẹ́ wò tán ìwé ìròyìn punch lọ́gbẹ̀ẹ́ oníròyìn wa mí kanlẹ̀ ó ní ọlọ́run o ìwọ ló mẹ́ni tiẹ̀ ìròyìn míì tó wà wájú mi ń bí náà ń sọ ọ̀rọ̀ jáde ó wí pé ǹjẹ́ kẹ̀dẹ̀ lẹ mọ̀ pé bàbá ọmọ kan ló fipá bọ́mọ ẹ̀ lájọṣepọ̀ ọmọ ọdún mm, ọmọ oṣù márùndínlógún ọmọ oṣù márùndínlógún tá a mọ̀ sí fifteen months òun ló ṣe bẹ́ẹ̀ tó fipá lájọṣepọ̀ pẹ̀lú ẹ̀ wọ́n ló jábàálẹ̀ ẹ̀ ìròyìn yẹn ń sọ̀rọ̀ ó wí pé bàbá ọmọ ọ̀hún náà ń pè ní yàyà ọ̀sáìmáyè eléyìí tí ilé ẹjọ́ ilé ẹjọ́ kan ní ìpínlẹ̀ Ẹdó tó ti ní ó yá ẹ lọ sọ sí ọgbà ẹ̀wọ̀n náà kó sì mọ dúró bẹ́ẹ̀ títí ìgbà tí ìtẹ̀síwájú lórí ìwádìí ọmọ tẹ̀wájú adájọ́ Jeraden Imadegbe òun ló ṣe bẹ́ẹ̀ tó ń gbẹ́jọ́ náà nílé ẹjọ́ gíga eléyìí tí ìgbẹ́jọ́ ọ̀hún wà gẹ́gẹ́ bí ìgbìmọ̀ eléyìí tí ń ṣèwádìí ṣe pàrọwà fúnlé ẹjọ́ pé wá bí pẹ̀lú bí ìwádìí ó ti máa tẹ̀wájú lórí ọ̀rọ̀ ẹ̀ ẹjọ́ ó sì lọ wà láhàámọ́ náà lórí ẹ̀ náà wá wípé ń ṣe ni ohun tó ṣe ló tako òfin nígbà tí ó ń di pé wọ́n ń pò lọ́fun yọ̀yọ̀ níwájú ilé ẹjọ́ ń ṣe ló wí pé òun ò jẹ̀bi tó ń ṣe o ó ní kọ́dà kò ṣẹ̀ṣẹ̀ lọ́rùn òun pẹ̀lú ìgbésẹ̀ tó ń gbé ń ṣe ni wọ́n ní ọ̀dà náà ìwádìí ṣì ń lọ lórí ọ̀rọ̀ ẹ̀ lọ́wọ́ lọ́wọ́ lọ́wọ́ ìròyìn ẹ ló ń ṣàlàyé pé ìgbẹ́jọ́ ni wọ́n ti sún síwájú sí ọjọ́ kẹtàlélógún oṣù kẹta ọdún tá a wà nínú èyí oníròyìn wa tún mí kanlẹ̀ wípé ìjọ wo làwọn òbí kan fẹ́ síwọ́ mímọ́ bọ́mọ wọn lájọṣepọ̀ náà punch ló gbé láàárọ̀ ní. àwọn èèyàn agbègbè kan mọ̀ tún lélẹ́yìí tó jẹ́ agbègbè uweri ní ìjọba ìbílẹ̀ ugeli ní ìpínlẹ̀ delta wọ́n wípé ń ṣe làwọn agbébọn tí gbé k47 jáwọn gbádùn mọ́ wọ́n wípé ń ṣe ni wọ́n kàn jí àwọn èèyàn àwọn gbé wọ́n ní tọ́ba ti wá jíyan gbé wọ́n bẹ̀rẹ̀ sí béèrè fún oúnjẹ wọ́n béèrè fún owó wọ́n á tún béèrè fún oríṣiríṣi àwọn nǹkan míì kó tó di pé wọ́n ó tú wọn sílẹ̀ wọ́n ní ó ti ń sùn ní sútẹ́ ẹni tó jẹ́ alábòjútó fún agbègbè náà ìyẹn alàgbà macpherson ẹgbẹ́bì òun ló ṣàlàyé ọ̀rọ̀ fóníròyìn ó sọ pé ǹjẹ́ lẹ mọ̀ pé ọ̀rọ̀ ti wá fẹ́ sú àwọn lọ́wọ́ àwọn darandaran o wọ́n láwọn darandaran tá à ń wí yìí ló jẹ́ pé wọ́n ti kọ́kọ́ wá o sí ilé ẹ̀kọ́ girama àwọn kan eléyìí tí ó jẹ́ Ohoro secondary school ó ní wọ́n jí àwọn ọmọ kan wọ́n jí ọmọ kan gbé bẹ̀ eléyìí tó sì wà lákàmọ́ wọn wọ́n ní kò mọ síbẹ̀ nìkan wọ́n ní kò tún yá wọ́n tún lọ ilé ẹ̀kọ́ míì wọ́n tún jí ẹlòmíì gbé wọ́n ní àwọn tó tún jẹ́ kọ́ńgílà kan ti tún bá ilé ẹ̀kọ́ kan ṣiṣẹ́ wọ́n ní ṣe ni wọ́n tún lọ wọ́n tún gbé yẹn náà wọ́n ní wọ́n béèrè fún oúnjẹ wọ́n béèrè fún ẹgbẹ́lẹ́mù kún owó wọ́n ní mọ̀ bá sì wá wọ́n ní wọ́n á máa kóbọ̀ ak forty seven dání wọ́n nígbà tán máa jí kọngílà yẹn gbé wọ́n láwọn bíi mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀ ló wá tó gbébọn dání wọ́n ní ìbọn má lè wò lẹ́ẹ̀mejì ni nọgbé dání wọ́n ní ta ni ó dúró fúnrú ẹ̀ lọ́wọ́ kan náà ni wọ́n ní ẹ wò ó pẹ̀lú bí gbogbo ẹ ti ń ṣẹlẹ̀ yìí tó jẹ́ pé ìgbà kan tún wà pẹ́jú ọmọ àwọn ọkùnrin kan gbé wọn nígbà tó jí gbé tó ti ń gbé wọnú igbó lọ tán ni ó di pé àwọn olùkọ́ kan sáré bóde tó sì sá wá sáàrin ìlú pé ẹgbẹ́ àwa wọ́n mọ̀ tó ti jọ́ ọmọkùnrin kan gbé lára àwọn akẹ́kọ̀ọ́ àwọn tó jẹ́ pé àwọn tún méré àwọn lọbẹ̀ láti lọ dóòlẹ̀ wọ́n ní ìyẹn bẹ́ẹ̀ àtàwọn míì lóríṣiríṣi tó ń ṣẹlẹ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ké gbàjáde sóde pé ẹ gbà wá o ẹ gbà wá o alukoro fúnléṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Edo alàgbà Bright Dafe wọ́n ló ṣàlàyé pé òótọ́ làwọn àkọlù náà ń wáyé ìwádìí sì túbọ̀ ń lọ lórí ẹ̀ láti rí rí dájú pé ọwọ́ tẹ àwọn tó yẹ kọ́wọ́ tẹ̀ kí wọ́n sì jó lamba pa níwájú òfin ìròyìn yẹn ó wí pé ọlọ́run ò lórílẹ̀‐èdè nàìjíríà nígbà táwọn gẹ́gẹ́ bá pera wọn darandaran tán sì wá fi ń da èèyàn kó wọn ní ọlọ́run ṣàánú nìròyìn yẹn sọ omi ìtúwà ń bí lójúde ìwé ìròyìn punch ni mo ti wò ó níbẹ̀ ni mo sì gbà wọnú yàrá bí ó wà lọ níbẹ̀ náà ti ní ọmọ dẹ́ta kan mọ̀rẹ́ tó múra kùkù kẹ̀kẹ́ gbéyàwó wọn ní í ṣe ni ó gbẹ̀mí mì lẹ́yìn ìgbà tí ó mu oògùn oògùn oògùn ẹ wo ìròyìn yẹn ń sọ̀rọ̀ bí wọ́n wí pé lọ́jọ́ sátidé kan ni ní àdúgbò kan tí wọ́n ń pè ní òkèrèkè òun ló jẹ́ pé ó wà ní ẹ̀yìn pápá ìṣeré Stephen Keshi eléyìí tí ń bẹ ní àṣàbà ń pẹ̀lẹ́ ọ̀tẹ́ta wọ́n lọ́mọ ọdún mẹ́rìnlélógún kan tá a mọ̀ sí twenty four years ló jẹ́ pé tó pè ń jẹ́ chukwuka ìgbódekù òun ló jẹ́ pé ó ṣetán o tí wọ́n sì ní ó kú gẹ́gẹ́rẹ́ tó eléyìí tó yẹ pé yóò ṣe ìgbéyàwó pẹ̀lú ìyàwó ẹ̀ tó ń fẹ́ sọ́nà wọ́n ní ló bá di pé wọ́n ló gbóògùn jẹ bó ló ṣe á ṣe jẹ́ àwọn èèyàn kan tó sọ pé ó ṣojú àwọn kòró díẹ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ fóníròyìn wọ́n rí pé ìjẹ́lẹ́mọ ní àìpẹ́ yìí ló jẹ́ wípé òun àti ọ̀rẹ́bìnrin rẹ̀ kan wà eléyìí tí wọ́n jọ fẹ́ra wọn tó tiẹ̀ jẹ́ pé wọ́n jọ ń gbé gan ni fún bí ọdún mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ tó jẹ́ pé ìgbóyà nìjà ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì wọ́n láwọn méjèèjì ńgbà tán jà ni wọ́n ní àwọn ò lè fẹ́ra wọn mọ́ kí ló dé wọ́n ní ìkíní AS ìkejì náà AS wọ́n wá ní AS àti AS ò lè fẹ́ra lórí ẹ̀ ni wọ́n sà ó kọ́ bára wọn fà á ṣùgbọ́n fẹ́ra wọn lẹ̀ ọ̀rẹ́bìnrin rẹ̀ yẹn ni wọ́n ń pè ní Adáìsè lọ́wọ́ kan náà ni wọ́n ní wọ́n tún jọ rí wọn papọ̀ nígbẹ̀yìn gbẹ̀yìn tí wọ́n tún lọ ra nǹkan ní ilé ìtajà kan àmọ́ wọ́n ní wọ́n jọ wá sílé ńjọ́ náà tó sì jẹ́ pé ọmọkùnrin ọ̀hún fúnra ẹ̀ ti ní ẹlòmíì tó fẹ́ tó fẹ́ bá síyàwó gangan tó fẹ́ gbé ní iṣu lọ́kà ṣùgbọ́n lórí ẹ̀ ni wọ́n ní lẹ́yìn ìgbà tóun àtobìnrin yẹn jọ wálé tán ńlọ yáná gbọ́ pé ọmọkùnrin ọ̀hún ó ti padà gbẹ́mìí mì àwọn èèyàn kan ni wọ́n bá yètè lọ ké sáwọn mọ̀lẹ́bí ké sí ìyàwó gangan tó fẹ́ fẹ́ ọ̀hún wípé ẹ wá wo ohun tó ṣẹlẹ̀ o ṣùgbọ́n ọmọbìnrin yẹn ní pé ń ṣe ló gbóògùn jẹ ìròyìn yẹn ló ń kọ ní lóminú pẹ̀lú bí ìròyìn yẹn ṣe jáde síta lọ́wọ́ kan náà ní iléeṣẹ́ ọlọ́pàá wípé àwọn ò gbọ́ sí nǹkan kan o nígbà táwọn ròyìn kàn sí wọn wọn láwọn ò gbọ́ sí nǹkan kan wọn ní ká láwọn ti gbọ́ sí ti ń ṣẹlẹ̀ ni wọn ní ó ṣeé ṣe káwọn gbìyànjú ṣùgbọ́n wọ́n wí pé àwọn mọ̀lẹ́bí náà ń ṣe ni wọ́n sọ̀rọ̀ òun ní òkú òru oníròyìn wa sọ pé olúwa ò nílẹ̀ yìí náà ìyẹn bẹ́ẹ̀ àwògedengbe pẹ̀lú bí ròyìn yẹn ṣe ń kìlọ̀ wá folúkálùkù ìmí tó wà ń bí iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn ti ráwọ́ tó àwọn afurasí ajínigbé méjì ọ̀tọ̀ọ̀tọ̀ eléyìí tí wọ́n ní wọ́n ń jiyàn gbé lógún bó o ló ṣe jẹ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wọ́n ráwọ́ tó àwọn méjì kan tó kọ wọ́n jẹ́ ìjà tó belò àti Muhammed Sulaiman eléyìí tí wọ́n ń jiyàn gbé sá nípínlẹ̀ Ògùn wọ́n wípé nígbà tí wọ́n gba ọmú ṣekú wọ́n bẹ̀rẹ̀ sí pò wọ́n lọ́fun yọ̀yọ̀ pé àwọn wo lẹ ti jí gbérí àwọn wo lẹ ti gbérí lọ́wọ́ kan alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá nípínlẹ̀ Ògùn DSP Abímbọ́lá Oyèyẹmí fàtẹ̀jáde ọ̀hún léde lánàá fóníròyìn níbi tó ti ní àwọn méjèèjì ni wọ́n gbá mú sí kó lówùúrọ̀ kùtùkùtù ọjọ́ sátidé wọ́n ní nígbà tí wọ́n sì gba wọn mú pẹ̀lú àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ tí ṣèwádìí eléyìí tí sp taiwo ọ̀pádìran tó léwájú àwọn ọkọ̀ náà wọ́n ní wọ́n gbá wọn ní ibùdó bí wọ́n fara ṣeko sí ní randa nílùú abẹ́òkúta lọ́wọ́ kan ni wọ́n ní mímọ́ bẹ̀rẹ̀ sípò wọn lọ́fíìyàn pẹ́ wá bí bóun ló ṣe ṣẹlẹ̀ wọ́n ní wọ́n ní òótọ́ làwọn ń jiyàn gbé kódà àwọn ti jiyàn kan gbé tó jẹ́ ajíbọ́lá sulaimon salimot adéjọkẹ́ wọn làwọn ti jí gbé rí wọ́n ní kò wọ́n síbẹ̀ nìkan wọ́n láwọn ti jí àwọn èèyàn míì gbé bíi Victoria Ọládòyin wọ́n láwọn ti ẹ̀dínyẹn gbé lọ́jọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejì ọdún tá a wà nínú èyí ní agbègbè Sódẹ̀kẹ́ tuntun wọ́n ní kò mọ síbẹ̀ nìkan àwọn ti jí oríṣiríṣi àwọn èèyàn míì gbé wọ́n ní lára àwọn èèyàn wọn tó jẹ́ àwọn ti bíi Esther Kẹ́hìndé àti David Kẹ́hìndé wọ́n ní ìyẹn náà àwọn tún jí gbé jí wọn gbé ní Ayétòrò wọ́n ní àwọn tiwọn ìbátan tiẹ̀ làwọn méjèèjì jẹ́ wọ́n ní àwọn tún ti oríṣiríṣi àwọn èèyàn míì gbé wọ́n tẹnu wọn kà nígbà tí iléeṣẹ́ ọlọ́pàá ń pò wọ́n lọ́fun yọ̀yọ̀ PPRO ọlọ́pàá ti ṣe alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ló wá ṣàlàyé ọ̀rọ̀ tó sì ní kọmíṣánná ọlọ́pàá ìyẹn Lánrè Bankole ó ti sọ pé kí àwọn wọ̀nyẹn kí wọ́n sì gbá wọn mú kán sì bẹ̀rẹ̀ sí tọpinpin àwọn yòókù wọn kí wọ́n lè jó lámbá pa níwájú òfin nítorí ẹ wò ó a mọ wòran a gbọ́dọ̀ jẹ́ kán lọ wọ̀ sin bí ọbẹ̀ páànù ni ni ìròyìn ń sọ ìyẹn bẹ́ẹ̀ àwògedegbe òmíì tó tún lálẹ́ wò ó wípé ǹjẹ́ lẹ mọ̀ pé ìjọba ilẹ̀ nàìjíríà wọ́n ti sọ̀rọ̀ wọ́n ní ìfikùnlukùn ń lọ lọ́wọ́ pẹ̀lú àwọn òṣìṣẹ́ tó jẹ́ ti ẹgbẹ́ òṣìṣẹ́ tó jẹ́ ti elépo láti mọ ọ̀nà àgbà láti yọ owó ìrànwọ́ kúò oníròyìn wa mí kanlẹ̀ ó ní ṣèṣe pé wọ́n padà yọ owó ìrànwọ́ ìkú òbí mínísítà kejì fọ́rọ̀ epo rọ̀bì ńlẹ̀ nàìjíríà tá a mọ̀ sí Timbre Silva ó gbẹnu ìjọba àpapọ̀ sọ̀rọ̀ nínú ìròyìn tí ìwé ìròyìn Punch gbé ó wípé ìjọba àpapọ̀ òdúró wọ́n sì ń ṣiṣẹ́ lórí ọ̀nà àti yọwọ́ ìrànwọ́ àwọn sì ń ṣèpàdé pẹ̀lú àwọn tó yẹ kán ṣèpàdé pẹ̀lú àwọn fikùn lukùn pẹ̀lú àwọn tó yẹ kán fikùn lukùn pẹ̀lú tó fi mọ́ àwọn àjọ tí ń bójútó ọ̀rọ̀ epo nílẹ̀ Nàìjíríà wọ́n ní gbogbo ìgbésẹ̀ táwọn ń gbé iná òsè yìí kán lè mọ báwo ó ti ṣe lọ́nà tí ohun gbogbo yóò fi dúró dáadáa wọ́n ní jẹlẹmọ̀ wípé báńkì àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ti ń ṣe àtìlẹ́yìn tipẹ́ náà pẹ̀lú orílẹ̀-èdè nàìjíríà tẹ́ pé nípasẹ̀ ìjọba ni tó sì jẹ́ bíi tírílíọ̀nù mẹ́rin náírà ó ní wọ́n ń lò ó ní kẹsì á máa wò lórí ọ̀rọ̀ yìí náà ló jẹ́ pé kò lè máa lọ bẹ́ẹ̀ àwọn sì máa rí dájú pé àwọn yọ ṣùgbọ́n ọ̀nà tó fẹ́ gbà yọ kán tó lè mọ bí wọ́n ti yọ wọn ni wọ́n bẹ̀rẹ̀ sí gbìyànjú láti kàn sáwọn tọ́rọ̀ kàn lórí ẹ̀ bákan náà àwọn ròyìn bẹ̀rẹ̀ sí tún ní kò lọ́fùyọ̀yọ̀ ṣùgbọ́n kò ó ní òun ò lè dáhùn gbogbo àwọn ìbéèrè ọ̀hún tán ìwé ìròyìn pọ́ǹtì ló gbé jáde oníròyìn wá ní ifá rédùn gbé àlẹ́ èèyàn rédùn mọ̀ ṣùgbọ́n fata bá ti gbé jẹlẹ̀ ìwà àjà tí ò bá ti létùtù ọbọ èèyàn bẹ́ẹ̀ àwògede ń gbé o àwọn ìròyìn yẹn ni mo ti kà á fún yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan èjèèjì tó sì tò lọ́wọ́ ọ̀wọ́ àfi bí ọmọ iléèwé níbi bẹ̀yẹn màá fẹ́ máa bọ́ sí abala kejì eléyìí tí màá tún ti bẹ̀rẹ̀ sí yànnàná ẹ̀ lórí kíni lórí ara àwọn ìròyìn eléyìí tí mo ti kà fún aláàárọ̀ ní lábala kejì tí mo fẹ́ mọ̀ tó mẹ́nubà òun ló ní nǹkan ṣe pẹ̀lú ọ̀rọ̀ àwọn tó jẹ́ darandaran tí wọ́n ń ṣe àkọlù sáà lórílẹ̀‐èdè nàìjíríà ẹgbẹ́ ti agbègbè kan tó wáyé ní ìpínlẹ̀ delta wọ́n wí àwọn tó jẹ́ darandaran a tún máa gbé ak forty seven dání wọ́n ní tán bá gbé dání kò mọ síbẹ̀ nìkan wọ́n á wá sí àkọlù sí àwọn èèyàn pàápàá níléèwé wọ́n ti jí lára àwọn kọngílà kan tó ń ṣiṣẹ́ nínú iléèwé ọ̀hún jí wọn gbé ìgbà míì wọ́n á jí akẹ́kọ̀ọ́ gbé wọ́n á jí àwọn èèyàn lù gbé wọ́n ní pẹ̀lú bí wọ́n ti wá ń ṣe èyí tó wọn ò tí ì tó fòpin sí i láti ẹjọ́ yìí kí là ń wò kì í ṣe bẹ́ẹ̀ nìkan ló ti ń ṣẹlẹ̀ afẹ́ni sọ pé jákèjádò orílẹ̀-èdè nàìjíríà òun ló jẹ́ pé ó ti ń ṣẹlẹ̀ tó yẹ kó wọn ajínigbé lónìí jínigbé lọ́la jínigbé lónìí jínigbé lọ́la nǹkan tó wá tún wá ṣẹlẹ̀ rèé àwọn tó jẹ́ àwọn tí wọ́n ń jiyàn gbé yìí tó jẹ́ àwọn darandaran tí ròyìn gbé yìí wọ́n ń ṣàlàyé wípé wọn ò wá béèrè fowó nìkan mọ́ wọ́n tún ń béèrè fún oúnjẹ wọ́n á béèrè fún oríṣiríṣi àwọn nǹkan lórílẹ̀ náà kò yẹ kó máa lọ bí eléyìí nítorí tó bá ń lọ bí eléyìí ìgbà wo gan-an lòpin máa tó dé bá a ìgbà wo gan-an ni gbogbo kínní yóò tó di ohun àfihẹ́yìn tẹ́gun aláré fi sọ tẹ́ ẹ̀ bá sì gbàgbé ara nǹkan tí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho ti ń kégbe tẹ̀tẹ̀tẹ̀ lé lórí leléyìí ara nǹkan tí àwọn míì bíi Nnamdi Kanu náà torí ẹ̀ ń pariwo rèé wípé lórí ilẹ̀ àwọn nílùú àwọn nígbà eléyìí bá tún wọ́n ń ṣẹlẹ̀ kò dáa nítorí ohun tó yẹni ló yẹni gbogbo wa la mọ̀ pé okun ọrùn ìyá díẹ̀ tó bá sì yá díẹ̀ kò lè yẹ tí ń fà á ní tí ò bá ti yẹ èèyàn kò yẹ èèyàn ṣùgbọ́n òun làwa ṣe ń pariwo kété tán gbogbo ìgbà nítorí pé àwa mọ̀ pé sẹ́ẹ̀ tá a bá ń kégbe tantan ó ṣeé ṣe torí ìyẹn gan wà lára tó ń tún bọ̀ ń ràn wá lọ́wọ́ lásìkò yìí tí a máa sọ̀rọ̀ sókè ni ó ṣeé ṣe kọ̀rọ̀ yẹn kó túbọ̀ máa le jù báyìí lọ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ìwà ajínigbé yìí ti pọ̀ jù nípínlẹ̀ Ògùn náà wọ́n mú yàn wọ́n mú àwọn méjì kan táwọn náà ń dìyàn gbé kódà ìṣòwò gba owó lọ́wọ́ àwọn ìlú mi owó tẹ́lómi táwọn ajínigbé mi ti gbà lọ́wọ́ àwọn mọ̀lẹ́bí mi mọ̀lẹ́bí mi ò tún lè dìde mọ́ nítorí wọ́n ti ta lé ta ọ̀nà ta gbogbo ẹ̀ nítorí ẹ̀mí wọ́n wò pé ẹ̀mí ẹ̀mí ju gbogbo àwọn nǹkan wọ̀nyẹn lọ síbẹ̀ tó jẹ́ pé ìnira àti ìpalára ló ń jẹ́ ẹ̀ ìjọ wo la fẹ́ sọ iṣẹ́ eléyìí dà lórílẹ̀‐èdè nàìjíríà ìjínigbé sá ìjínigbé sá lóòrèkóòrè ó ti pọ̀ jù ìyẹn bẹ́ẹ̀ ó gbọ́ títà ó jókòó omi ìtúnlélẹ́yìí kíní kan wà tó máa ń ṣẹlẹ̀ tó máa dédé gbọ́ ìròyìn tó ní í ṣe pẹ̀lú pé àwọn òbí kan o àwọn ọkùnrin kan wọ́n bá ọmọ wọn kékeré lájọṣepọ̀ bí ọmọ oṣù mélòó kan bí ọmọ ọdún mélòó kan ẹ dúró ná adùn wo tàbí ayọ̀ wo tàbí ìdùnnú wo náà rí nínú ẹ̀ ìdùnnú wo náà rí nínú ẹ̀ nítorí kò yé mi o kí bàbá tó bí ọmọ tí o mọ̀ pé ìwọ ọdẹ ló lọ́mọ yìí kó tún wá máa bá alájọṣepọ̀ èyí ga o èyí súni o èyí pọ̀ ju o bàbá kan tó wá mo kà á fún yín lẹ́ẹ̀kan bàbá yẹn ó bá ọmọ rẹ̀ ọmọ oṣù márùndín ní ogún sùn fifteen months ọmọ oṣù oṣù oṣù márùndínlógún fifteen months ah ah ńgbẹ bá ti kékeré ń ba ayé àwọn ọmọ yìí jẹ́ kí lẹ fẹ́ kọjọ́ ọ̀la wọn ó dà kí lẹ fẹ́ kọjọ́ ọ̀la wọn ó dà ha ẹ. Eh? ìyẹn bẹ́ẹ̀ ẹ jẹ́ wọn má bọ̀ wá bá ti ìjọba àpapọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìjọba àpapọ̀ ẹ káre o ẹ káre láyé ṣé rí wọn ní ọ̀rọ̀ balẹ̀ ó dìtàn ìtàn balẹ̀ ó dàrọ́bá àrọ́bá wọn lò ní bàbá àtàn wọn ní ẹni tó bá sì ṣe eré ìlú ò ní gbàgbé ẹ èyí tó ṣe tó kù díẹ̀ káàtó náà ìlú ò gbàgbé ẹ ìtàn ò ní gbàgbé ẹ mẹbẹ́ yìí gan lẹ́léwájú jọ sí nígbà àṣejọba tó wà ńbẹ̀ ńgbà náà tó wà ń pò tí nǹkan ò tiẹ̀ tí ìnira tó báyìí tẹ̀ bẹ̀rẹ̀ sí í ṣe ìwọ́de ṣèfẹ̀hónúhàn ńgbà náà ta kò jọba àgbà náà tanditandi la ní òmòjó tanditandi tí nǹkan tí wọ́n fẹ́ le jù a hàn pé ọgbọ́n tẹ̀ ń gbé gbà ọgbọ́n àti yọwọ́ ìrànwọ́ epo ni ẹ sì mọ̀ pé bẹ́ẹ̀ báyìí yọwọ́ ìrànwọ́ epo yìí ó di gbèsè lọ́rùn àwọn orílẹ̀-èdè nàìjíríà àkàṣe ẹ wípé ẹyin pẹ́pẹ́ ló ṣẹ́ o wọ́n kó epo tí ọ̀dà kan wọlé ni o tó sì jẹ́ pé láàrin ìgbà díẹ̀ ohun gbogbo tó rọlẹ̀ o òun ló fà tẹ́pọ̀ fi ń wọ́n o lórílẹ̀‐èdè nàìjíríà àṣírí ti tú wọ́n ní afẹ́fẹ́ ti fẹ́ àti rí kìnní kan adìyẹ níbi ọ̀rọ̀ dídúró yìí bí ìgbà tó jẹ́ pé ẹ kàn mọ̀ọ́mọ̀ hun irọ́ jọ gbé kalẹ̀ fọ́mọ orílẹ̀-èdè nàìjíríà kán mọ́ bá àmọ́ bí ṣe ń lọ títí dìgbà tẹ́ fi owó rànwọ́ bí yẹn tiẹ̀ ti yọ gan nítorí èmi ò mẹ́wó léwo owó epo ti wọ́n ó tún ṣòro ó rírà lásìkò yìí ṣùgbọ́n ẹ̀ kó máa rí bẹ́ẹ̀ ẹni epo ìdọ̀tí kan ni wọ́n kó wọlé èmi ò tí ì gbà pẹ̀lú yín pé epo ìdọ̀tí kan náà gbé wọlé o nítorí wípé ó dá lójú pé Moses, sars ó ní àwọn orílẹ̀-èdè tí wọ́n ti ń ṣe láwọn orílẹ̀-èdè yẹn ó dá mi lójú pé ìpele ìpele ni wọ́n ń pe kíní kan ní process nígbà tí wọ́n bá ń ṣe kíní kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí tún ní rán sínú bóyá ọkọ̀ ojú omi tán fi gbé wá ni tàbí ètò òfurufú tán fi gbé wá ni wọ́n ti ṣàyẹ̀wò ẹ̀ wọ́n mọ irú epo wo gan ni wọ́n ń kó bọ̀ àti pé gan ṣé epo tí wọ́n ń kó bọ̀ ṣé wọn àfẹ́fẹ́ pé wọn mọ bá ṣe ń fọ́ mọ́ ni ó ṣàmá ní bí wọ́n ṣe ń fọ epo yìí níbi tó ti ń fọ níbùdó ibi tó ti ń fọ kì í dẹ̀ ṣe àkọ́kọ́ nìyí tó máa ń fọ ẹ wá sọ pé wọ́n kó epo ìdọ̀tí kan wọlé ibo ìdọ̀tí ti wà ń bẹ̀ wọ́n ní àwọn èròjà kan ló pọ̀ jù nínú ẹ̀ ló fà á wọn ò wá ní mọ̀ ẹ wá gbé wa mọ́ra lórílẹ̀‐èdè nàìjíríà ẹlẹ́ẹ̀kẹ́pọ̀ wọlé èmi ò gbọ́ rí bóyá lẹ́yìn tẹ̀sí lamẹ́ríkà bóyá ti gbọ́ rí péjọba amẹ́ríkà wọ́n képo ìdọ̀tí kan wọlé rí bóyá ti UK bóyá ẹgbẹ́ wọn képo ìdọ̀tí kan wọlé rí ní Spain bóyá képo ìdọ̀tí kan wọlé rí àti káàkiri káàkiri àwọn orílẹ̀-èdè wọ̀nyẹn. tẹ́ ẹ bá rò pé ń tàn wá ẹ tàn wá o orí wo ò sì kú gbogbo tó ń lọ sí làwa kínní yìí làwa náà mọ̀ ẹ sáfẹ́ mọ̀ọ́mọ̀ fìnira kún ìnira ọmọ orílẹ̀-èdè Nàìjíríà mo rántí ìwé ìròyìn kan ó ti pẹ́ díẹ̀ Vanguard ni eh, ó yà daily daily post àbí try platform times ló gbèrò yẹn gbà yẹn ó ti pẹ́ platform times ó ti ṣe díẹ̀ tí ààrẹ kan ti sọ̀rọ̀ ó ti ẹni yẹn ó ti padà sí ààrẹ báyìí tó wípé àwọn ò mú àwọn àyípadà kan wá ní Nàìjíríà ẹ ti wá mú wá báyìí àti rí àti rí àti rí mo wo fídíò kan. Eh, Fáyọ̀ṣe tó jẹ gómìnà ìpínlẹ̀ Èkìtì ńgbà kan rí ó sọ̀rọ̀ ó ní ní ìpínlẹ̀ Èkìtì àwọn tó bá ti wo fídíò yìí wọ́n mọ wọ́n mọ fìdí ẹ̀ múlẹ̀ ó ní ní ìpínlẹ̀ Èkìtì yìí ó lóun lẹni àkọ́kọ́ tó ń kọ́kọ́ ń kégbe kégbe kégbe ní Nàìjíríà fáwọn èèyàn pé ìjọba Buhari ẹ mọ́ tẹ̀lé ẹ mọ́ ṣe gbà ó ní wọ́n ní tó ń pọ̀ ó ní kò mọ́ síbẹ̀ nìkan ó ní ṣé kò tí wàá máa fi hàn wọ́n báyìí ó ní kò wàá mọ sí ìyẹn nìkan ó ní ààrẹ Buhari ó ló ga ó lábẹ́sẹ̀ ìjọba rẹ̀ ó ti ga ìgbà tó dẹ̀ sì sọ̀rọ̀ yìí kò tí ì burú tó báyìí o kẹ́ gbọ́ dáadáa ó sọ kinní kan ó wí pé lẹ́kìtì ó ní ẹlòmíì ó ní kò lè dápa kò lè dápa owó kó rí five hundred naira ìyàwó ń bẹ́ńlé ọmọ ń bẹ́ńlé bọ́ ní ṣọ́ọ̀bù rẹ̀ ó ní kò kò láǹfààní láti kó iye yẹn jọ ẹ rántí ẹnìkan tó ti jẹ́ mínísítà rí fún ọ̀rọ̀ iṣẹ́ ńlẹ̀ nàìjíríà òun náà sọ̀rọ̀ lọ́sẹ̀ tó kọjá tẹ́ ẹ bá tẹ̀lé àwọn ìròyìn wa dáadáa ó sọ wípé à à à à à ó ní ká mọ̀ tanra wa jẹ ó láwọn ti bà orílẹ̀-èdè jẹ́ ó ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ tì mọ́lé ó ní tààrẹ muhammadu buhari wa fẹ́ ṣe dá ó ní gbogbo àwọn ilé ẹ̀kọ́ tì mọ́lé ó ní gbogbo owó táwọn dẹ̀ kó ní ká gbà padà àwọn kan kúkú wà tíjọba ilẹ̀ nàìjíríà ló ń gbà lọ́wọ́ àwọn kan tí wọ́n ní eh, díásẹ́nì àti àwọn míì tí wọ́n ní àtàbáchà eléyìí tó ń fẹ̀yìn pọ̀nrọ̀kì òkun owó ọ̀hún ibo ló wà àwọn owó ọ̀hún kí lẹ fi ṣe ṣé è ṣe pé olè gbé e? olè tó gbà á olè ṣáájú sí rèé kò tún lè dàbí olè ti eléyìí tó ti ní ìrírí ẹ. Eh, kó máa yé gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbòòrò ayé ẹ jẹ́ ká pé gbọ́n ká má bàa pé gbọ́n jìnnìjìnnì bí ẹni òjò rámú àbọ̀rọ̀ tó fọmọlúàbí o bó bá dénú ẹ̀ yóò dòdìndín àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ lọ mọ̀ gbèsè tó yẹ ká gbé ẹ já lọ mọ̀ gbèsè tó ká gbé báyìí o ó tún rúgbó bọ̀ twenty twenty three tún dé tán o àti ráwọn múgùn kan àwọn dèrèrè kan tó ti ń sáré lákàlákà tẹ̀lé wọn làkàlàkà kiri ẹ ẹ sùn ẹ̀sùn gbẹlẹ́kùn o ó ń bọ̀ ó ń bọ̀ sèré wọn ní àwọn ládẹ́ẹ̀dì tẹ́ ẹ̀ bá tètè dé àwọn dé lásìkò yìí olóyè Sunday Igboho ṣé kò gbìyànjú tiẹ̀ tó ni ó kégbe tiẹ̀ a sì mọ̀ pé lára àwọn ọmọ Yorùbá kan náà ló fẹ́ẹ́ fi lé èyí e, kínní lọ́wọ́ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ọba ò fi Sunday Igboho lé wọn lọ́wọ́ yóò tó yín tí o ẹ wo ẹ jẹ́ máa sẹ́nu lómi tí mo bá dé yìí nítorí pé àìmọ̀ ẹ̀dẹ́ máa ń jẹ́ ìpéǹpéjú làlá fìlà bí fìlà bá kọjá ìpéǹpéjú adìbàbà ṣó sí nǹkan ẹ jẹ́ máa sẹ́nu lómi tí mo bá dé yìí láàárọ̀ òní lórí ètò Ojúmọ́ Aláyọ̀ yóò yẹ yín o kò ní yẹ ẹlẹ́ àní ká tó sọnù àsìní fàkà kan jẹ̀kọ ẹ wo òṣì jẹ́ bẹ́ẹ̀ kò ní talé wa a tún ti fún yín tán lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ láàárọ̀ òní láti tún mọ kí ló tún jáde nínú àwọn ìròyìn wa lóní bẹ̀m̀bẹ̀yẹkẹ ọdẹ àná ẹ̀ mú gbẹ̀gbẹ̀jú òpó YouTube wa ẹ tẹ bàbá gbàgede ìmọ̀ tv ẹ subscribe ẹ like ẹ ẹ pín o fáwọn ẹlòmíín kàn mọ́ tẹ̀ ń gbádùn nìkan ní lójú òpó ti facebook ẹ tẹ gbàgede ìmọ̀ with aláwìyé adébáyọ̀ lórí ti instagram ẹ tẹ gbàgede ìmọ̀ underscore twenty two ẹ̀rọ ọ̀bánisọ̀rọ̀ tó sì wà lọ́wọ́ sàlẹ̀ amóhùnmáwòrán yín lẹ́tẹ̀ láti fi kàn sí yàrá àpolongo ọjà wa ẹ wo Daniel Ayọ̀mídé Ọlọ́run dáre Dre awesome onílùmẹ̀rọ wa tó ń jẹ ẹmọ òwò arokoso ẹ bá ń kí ẹ bá ń kí ọmọ dáadáa ni orí okòkè o káyìí láyé ọmọ tó ránkù pa fẹ́rẹ́ jógí ọ̀dà náà ẹ jẹ́ mọ sẹ́nuró làákò yìí ẹ mọ pàdé wa nínú ìròyìn àpapọ̀ ìròyìn àgbáyé lédè gẹ̀ẹ́sì àti lédè abínibí lónìí gbẹ̀mbẹ̀yẹkẹ ẹ láǹfààní àti pàdé bàbá gbàgede ìmọ̀ lórí àwọn ètò wọn lónìí gbẹ̀mbẹ̀yẹkẹ ẹ wò ó yọ yẹ yìí kò ní yẹ ẹ lẹ̀ olúwatóbi lọ́ba fáṣùgbà bẹ̀m̀bẹ̀yẹ́kẹ́ lórúkọ tèmi ẹ wo ẹ ní sọnù kẹ tó sọnù o ẹ sì ní fàkà kan jẹkọ ẹ wo sì ní jẹ bẹ́ẹ̀ kò ní ta lẹ́yìn ọjọ́ ajé lónìí gbogbo wa kára jẹjẹ o ajé òkúkúlù sọ kó wá sọdẹ kó wá kó wá sọdẹ mi ajé ajé ajé fìlẹ mi ṣe bùgbé fìlẹ yìí ṣe bùgbé ó dìgbà kan náà ká fìrí pàdé lónìí bẹ̀m̀bẹ̀yẹ́kẹ́ ire o.